tolúwa ní bá mi mú kíní yẹn kó jù sí dọ̀tún mi ì jẹun kan kí ló wà bẹ́ẹ̀ kí ni mo lè sí rẹ̀ nìyẹn I think uh, is this sincere no no no no yeah tó wá ti rí tá a bá ti fi plastic bag separate bẹ́ẹ̀ yẹn am very, very grateful for all you have done for me. Oh Lord, I am very, very grateful. I am saying thank you, my Lord. Oh Lord, I am very, very grateful for all you have done for me. Oh Lord, I am very, very grateful, Mabo. I am saying thank you, Jesus. Oh Lord, I praise your name. Oh Lord, I praise your name. If not for you, where will I be? If not for you, oh, what do you call Where will I end my life, oh Lord? I praise your name. Oh Lord, I praise your name. Oh Daddy, I praise your name. Oh, if not for you, where will I be? Look at your glasses. ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé ọlọ́run ìgbàlà bọ́lá sádìyà ọ̀wọ́ àtọmọ àti gbogbo àwọn olólùfẹ́ mi ọlọ́run ìwòsàn we appear <laughs> here akéèké ọba bá a ìmọ̀ ẹni òkùnkùn má jẹ́ kó lè borí ọkàn wa o agbára sátani àtàwọn ọmọ ogun rẹ̀ bá wa sọ dasán ọlọ́run ìgbàlà àwa kéèpé ọ ọlọ́run ìwòsàn ṣadé ń bẹ̀ ọ́ bàbá bọ́lá bọ́lá ṣadé ìmọ̀ ẹ̀ ní òkùnkùn má jẹ́ kó lè mọ rí ọkàn wa ó agbára sátani àtàwọn ọmọ ogun rẹ̀ bá wa sọ dasán bá sátani wí láyé wa. Èdùmàrè abẹ́ ọyẹ má jẹ́ kí sátánì ráàyè wọnú ayé wa abẹ́jọ́ wa tọ̀wọ́ wa ọlọ́run ṣàánú fún wa àtìgbà ayé wa tọ̀wọ́ wa ọlọ́run gọ̀rọ̀ wá rò lẹ́mí àìmọ́ bá parapọ̀ bí wọ́n bá fẹjọ́ wa sùn ẹ̀jẹ̀ rẹ ní kò rò bàbá kò fi dá wa láre. ẹnu hmm. ó yá pray Tolú. Yes, Lord. jẹun fún ẹ ní fìlà lọ kó fi sórí ẹ mo fẹ́ mo fẹ́ máa kọ́ ẹ bí wọ́n ṣe máa ń fi nǹkan burú tí wọ́n fẹ́ pray you know you understand take one of the cap there eh? the tó fẹ́ dorí ní abíkẹ́ bẹ́ẹ̀ mo wá green hold on. ọlọ́run ìgbàlà bọ́lá sábìyàn àtọmọ serasa diọ́ o ọlọ́run ìgbàlà èmi àtàwọn olólùfẹ́ mi àsàdìyàn o. <laughs> ó béèrè pé fún ọdún ó mọ ó ń gbé síbí báyìí náà ó mọ gbé. just for you to pray you don't like it ni o you are asking me is it from the back or the, from the ground what do you mean. this is what's from back or the front. it's good now. ó ti dàbí àwọn air hostess ni táwọn tí wà ní air hostess ní Dubai <laughs> wọ́n wá ń lo fìlà ó yá sorry pray. Um, Father, in Jesus' name, my son, this one, glorify your name. Thank you, Amen. Amen. Amen. But please take control in justice. Amen. And you did that you must have continue in our life in justice. Amen. The life of our fans in justice. Amen. All also wish us well, and bless them in justice. Bless Amen. us as well in justice. Amen. The year is coming to an end, but please protect us in justice. Amen. us enter that year with the blessing and joy and happiness in justice. Amen. Any spirit in our life concerning for which is us in justice. Amen. Let us speak for and joy our life in justice. Empower us in justice. Amen. joy in justice. Amen. Amen. Thank you, Father, because you always answer our prayer. Heavenly Father, eternal rock of ages, we worship you for this moment. We appreciate you, Lord. For everybody on this platform, for our life, we say, Be that exalted, be glorified forever in Jesus' name. We can't do anything without you. That's why we want to pray. We are praying. We seek your faith before coming to say anything. Father, receive our praise and thanks in Jesus' name. We believe in you. We trust in you. Father, receive our praise and thanks in Jesus' name. I cover myself, my daughter, and my people, all our worship all over the world. We cover them with blood of Jesus Christ. That, Lord, you have a purpose and you have a blessing for everybody. Father, Lord, the blessing you have for us for the end of the year. Father, release them to one in Jesus' name. Every stronghold, every strong block, every enemy, every body, anybody that is standing to be a hindrance to our miracle, to our doors, to our goodness. Father, such people raise your standard against them as this year is going to an end in Jesus' name. But I pray for myself, for my daughter, and all our well-wishers all over the world that, Lord, you Present your joy, your goodness shall be upon us in Jesus' name. Bless us in Jesus' name. Have mercy upon us in Jesus' name. Protect and guide us in Jesus' name. Let our life, hmm, in every area we are weak according to the book of Isaiah chapter chapter 40, verse 29. He said he gives strength to the weary. We want to, in any area that we are weary, Father, come and give strength to us as from this moment in Jesus' name. Father, from now on, Father, give strength to us in Jesus' name. Rebuild us in Jesus' name. Revive us in Jesus' name. Bless us in Jesus' name. I pray for myself, my children, and all our worship all over the world. Father, strength us in Jesus' name. Thank you, Father, because you answer prayer. I pray for my land of Canada. and pray for the land I was born. all the evil people in my land that where I was born originally. I pray that all the evil people there that they are pretending to be good, Lord, expose all of them and continue to disgrace them openly in Jesus' name. Daddy, I pray, Lord, that peace, joy of God, the renew of hope let that spirit start to walk in that land now in Jesus name eh, nígbà tí orílẹ̀-èdè náà bá máa dára èmi ò ní kú ọmọ mi ò ní kú ibi ò ní bá àwọn olólùfẹ́ tèmi bákan náà ó gba àwọn olórí tí a ti ń gbàdúrà fún níkọ̀rọ̀ àti nígbàgbọ́ ọlọ́run gbàkóso ayé wọn ìbẹ̀rù ọlọ́run ní ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n àti gbogbo àwọn ọlọ́pàá àti gbogbo àwọn orílẹ̀-èdè náà ìbẹ̀rù rẹ jẹ́ kó wà ní orílẹ̀-èdè náà kó máa ṣiṣẹ́ thank you father because òun ló bẹ san mo wí lónìí kò Canada náà it has been a blessing one way or many ways I pray Lord that this land of Canada You shall never be a cause to me and my daughter and my people in Jesus' name. And all the leaders, all the people, oh Lord, I pray for them that the peace of God, the joy of God continue to reign, continue to abide in this country in Jesus' name. And anybody that say amen on this platform today, I pray for you that God will solve your problem in Jesus' name. Arrow that the enemy has fired, deposit into your life. The arrow shall fly away, and God Almighty shall replace that place now in Jesus' name. You will not find one thing or the other in Jesus' name. You will not. not be sick, you not be barren, you not be poor, you not be frustrated. In the mighty name of Jesus Christ. I pray for you. God will bless me as well. Bless my children, and so shall it be. Oh Lord, open my mouth now. Whatever I band band, whatever I loose, loose it. Soak my mouth today with the honey. <laughs> I baptize it now with salt of God, with the sweetness, with authority of God right now in Jesus' name. Thank you, Father, because we answer prayer. We worship you, Lord, because in Jesus' wonderful name we pray. Amen. You're welcome to this platform. Bola is my name. Um, I want to. What do you say? <laughs> you can take it off. He says, "Can I take it off? Take it off. Take it off." Yeah, <laughs> <laughs> mommy. What ó you? Yes, really. Some people don't like anything on their head. So you welcome to this platform. Thank you very much. Uh, for those of us here right now, I want to tell you something. Like you can see, I say warning to those people flagging my page, okay? After today, if you try anybody, if they pay you with that whatever tribe to Batiwa, if you try to flag my page, I'm going to bring out somebody now. If you try again to flag my page, I will pray for you secretly and even will happen to your entire family. Okay? If you try again to flag my page, I will pray. I will ask God to destroy you and your entire family. And so shall it be. Okay? Don't try to do that. Because the wickedness you are practicing, I can also practice it. But I don't give myself to, to wickedness. All right? I never give myself to wickedness. And if you give yourself to wickedness, those of you, if you give yourself to wickedness, or because we are talking, you believe that you can curb me or you can do anything, I will destroy you spiritually. Okay? <laughs> and when God is after you, and if God is against you, there's no babalawo. Nobody under this heaven can save you from it. So, if bá gba iṣẹ́ kíṣẹ́ lórí ọ̀rọ̀ mi i will say it again in Yoruba, because this person look like a Igbo who flag my page and i know some Yoruba and Igbo they are working together and they always fight for some people okay if you try nonsense with me ó máa jẹ ìyà láti orí ìtẹ́ mímọ́ wá okay so this year is going to an end tó o bá fẹ́ forí gbé ogun ológun tí o fẹ́ di o fẹ́ kú lójijì bí àtùpà elépo. Hmm? o fẹ́ kú délélé oògùn dédé fẹ́ kú lójijì don't do that to me again okay i'm using this to warn you nobody tí o mọ wickedness ṣe o kò sí ẹnikẹ́ni tí o mọ wickedness there is nobody under this heaven that cannot be wicked everybody have percentage of wickedness in them but you know what some people if they if they don't practice it it's because of the fear of God that is in us if I don't practice evil, okay, it's because of the fear of God that is in me. It's not because I'm afraid of you. All right? So those of you flagging my page, I'm going to blame somebody today. If you tried it again, I will, number one, I will flag your page. I can destroy your page also, I can disable it. Honestly, whatever you are doing I see, I can don't know how to do, I can disable you too. Both physically and spiritually. And when I decree a thing on this, it shall come to pass and I will decree and I will also destroy you physically and spiritually. I will ask God to destroy you spiritually and I will do it physically for you. And God will not judge me because I never do evil to you. And I never flag anybody's page. I see crazy things that a lot of people are doing on this platform. Leave me alone. We are going to New Year. Leave me alone. Leave me alone. Now I want to buy me the motiemo. mo fẹ́ gbé kíní yẹn jáde. You, I think you send it to me also. This morning, around that four o'clock, Nigerian time, I mean Canada time, that's four o'clock in the morning. That around, it should be around 10 Nigerian time. So, a Facebook Facebook sent me message that somebody flagged my page. One of my page, I have a monetization there. But the monetization, I tell you, when you do things at times, once and I tell you, there's nothing the way you think. It's not like the way it is. And I'm telling you authoritatively that you are flagging my page. You want to cut your life. Èmi ò ní bèrè fún owó because most of you tẹ́ ẹ̀ bá lówó ẹ̀ máa lọ jí gbé you are a thief when you are broke now some of you and people who sending you around they will tell you ẹ lọ ẹ lọ protest then you start causing trouble and when they are fighting a lot of people will die you still harvest their their system their parts to go and sell and then again during the fight i mean during the the crisis the protest then you be burgling people's shop and houses, stealing people's things. You hide under some things. And some of you also talk about somebody. Criminal that are talking about criminals. Okay? I know all of you. If I shut up, I don't feel like talking. I don't just feel like talking. And again, respect your senior. On this social media, some of you just came today. Okay? A lot of people who have been to, that that dealt with me on this social media that have platform. Ask them instead of me to be flagging them. I block them even when they're abusing me. I block them and you, I never abuse you. I never talk about you. I only carry the content, what I, the, the story going viral about Emeka Ike, the wife, the interview. Everybody sharing it to everybody's platform. And I share it also on my platform. You understand? And you, instead of you to, even if you want me to remove your content, not your content it is never your content because you are not the original owner you are not the owner you are not a maker. Ike you are not the wife and you are not the interviewer or the journal I mean the presenter you also pick it and you never ask me the only best thing you can do is to claim something if there is monetization on it and there is no monetization on it I only put that on my platform for my page also to be to update people also on my page And then all of you, you want to make yourself a terrorist if you stand on the Facebook and you are terrorizing people. Whoa, I will paste your number. I will, you know, I will can, I will take your page. I will screenshot your platform and your name, everything, and I'll put it there because some of you they are using you. A lot of you evil, evil doer. A lot of you terrorists. You also doing, you also doing shit on this social media. Okay, go and ask Esabod flagged my show many, many times. I never flagged that woman once. I never. Instead of that, I talk. And I'm not here for your bad business. I'm here to expose evil. Okay? So those of you that flag these shows, because now, because we are a lot of things is happening among Yoruba, those Yoruba also send some of you. I'm not saying it's not all of you, some Igbo blogger. Well, if, if, if, if I'm here on Facebook before you, and then you want to destroy my platform the Lord will destroy you destroy your home destroy your children destroy your husband destroy your wife destroy whatever you do destroy your career and your entire family I don't want to curse so I'm just telling you this I have no curse I'm just telling you that this is what I'm going to ask God and I will I will continue to say that to to to ask God until like see the wish my wish on you so be careful please be careful I don't flag people I know how to do it. I can disable you too. But I don't want to practice evil like you. The content is not for you. You are not the one. And you said you pop, you just, not that you even remove the content or you want them. just send to me, please, I want you to remove the content. I mean, the, the video. And then you report me. They flag my monetization because of your ori You don't know that apart from that it's going to affect my platform most of it now they will tell you the admin for like a month or some month you be able to do that did I do that to you if you want me to be wicked I will I be wicked to you too and I will be asking God for God even go. I mean sorry even though you do it for me first and I come back to do that for you after this morning it's not a sin All right, because at times when you don't rebuke the devil they will not flee from you I want to show you now I want to show your page now Tóníṣe ló wà lọ́wọ́ ẹ ni. mo fẹ́ gbé jáde kò gbé jáde ó kàn sí ó kàn sí yẹ́ mo fẹ́ gbé péjì yẹn jáde. This all these people in Nigeria that use content on social media now like a daily routine good we we we actually try to educate some of you before even despite we are not making anything okay but when somebody I don't disturb you you I'm, I'm not disturbing you why you love to disturb others okay this is your name she's Jean Jenny blog àbí kí ló she's Jenny blog blog ṣọtiri the day you open this page is here. I'm not going to block you today and I'm not going to flag you. Alright? Toluwa bá mi wò, ìgbà wo ló gbé jáde, ìgbà wo ló block, ìgbà wo ló ṣe. And on your page, you have a lot of people. All the content on your phone, or your page is not for you. You have a lot of people's video on your on your on your platform. There's no one you have done just for you to bring things without talking about somebody. On your content, it's people's content. ìgbà ó ló open. twenty twenty two march nineteen. okay if you, you know twenty twenty two march nineteen you are just one year old on this facebook for one year and some months it's not how well it's not how far it's how well but if you are if you are trying to be mean and be wicked ayé tiẹ̀ náà bá bàjẹ́ o so be careful this is the video they they they. This is the video I want to show you, and this is the page. This is the page. And you know that she did that purposely, and they now because I talk about the Lisa and Anjorin yesterday, and uh, Tom, and all these people, most of them, they will be talking. They say, "Oh, Igbo want to take their land." Some of them are working. Igbo is good. Yoruba is good. Hausa is good. One Nigeria. But all these crook people, they have some inform informants and evil people representative on social media, the killers. Please, whatever, don't flag my show. If you don't want, if I put any of your thing, okay, and that show, you know what? Before when they took my platform, I mean, my monetization on the way because of that, I look at it as maybe the owner, the person who did the, the presenter, maybe is the one And now Sheikh also maybe is a maker or is the wife. And those one cannot because they want the story to the they, they, they want the story to go viral for solution to, for people to to actually say something. You understand me? And I am not the one. Thousands of people share it. Why do you come to me? And I mean, why do you block? I mean, why do you report my page like that? To the level they have to strike my page down. Thank God for the security that's on my page. Or else, one might disable Google page me pata. That's wickedness. Two years ago, yeah, that was under two years ago. The smallest of my page here is more than two years. All of you, you meet people here because you now believe that there's money on Facebook. You want to destroy people because they say I'm gentle. I do forget. I do forgive people. I do let go because I'm humble. Please, I pray next year ẹ má ṣe àgbákò torí ẹni tó ti ẹ̀yin tẹ́ ẹ ti ṣe ìkà fún mi nẹ́sì ẹ̀ wọ́n lẹ́ máa ṣàgbákò tẹ́ bá tún try láti ṣe nǹkan tẹ́ ṣe ní àwọn ọdún tẹ́ ti ṣe sẹ́yìn títí di ọjọ́ òní if you try that evil again God say I should tell you that it's going to you are going to ṣe àgbákò like you are going to fail you are the wrath of God the the anger of God is coming upon you if you continue that evil alright because I mo ti keep quiet fún ẹ na now And it's not the only one. I'm not the only one that pick it. And I never pick it on your platform. Look at it. This video. This video. Okay? Video yìí. obey. tí èmi náà bá fẹ́ ṣe kinní sí i bó ṣe gbé the way he present it all this uh, I don't want to be tribalism because they want me they want some Igbo to come for me àwọn tó ṣe iṣẹ́ yẹn tó máa bẹ ilé because they also working hand to hand some Yoruba now they are using Igbo you can see wọ́n ṣe sọ̀rọ̀ gist lover wọ́n dárúkọ Tonto Dike kan wọ́n dárúkọ Igba wọ́n dárúkọ àwo àwọn tó wà ń so these people bad people either Yoruba or Hausa or Igbo that they are bad they are together either the any type tó bá ti wù kí evil ti wá any tribe the evil came from they are always together if you are evil please if you saw anything on my platform and it's for you please just tell me the moment if you you see even America program even if I pick um some program like I just know that because I want to do copyright set maybe I just love it and I want people to see it as also I share it on my platform you understand And when I put it there, if the Facebook's giving me warning that don't do it, it's a copyrighted something, I will quickly delete. That's why you see me most of the time. When I will delete when Facebook send notice, I mean notification to me. This one, they never send me notification that I should delete it that is copyrighted. Because you are not the one that even did the video, you also copy it from somewhere and you come and destroy my page because of this this is your name eh cheese ṣé cheese lélẹ́yìí Tolú chi cheese ṣé ṣì lélẹ̀ àbí ṣì kì í ṣe Cheese. kì í ṣe Okay, ṣì jean ṣì jean blog ṣì jean blog ah mo bóyá ṣìṣì ló fẹ́ kọ àbí ṣìṣì ṣì ṣì ṣì jeans blog this is it. The block that doesn't belong to you. Eh? That thousand is not even thousand. On some platform, millions of people have watched this. And when you check under my platform also, two people will just like it. On this disable my account, one of you are part of it. Olori buruku, mi nínú yín kedere ẹ ti gba bara Facebook tá ma ti ṣe ọ̀rẹ́ To lórí buruku yẹn man nbe sin da tawon yan lamu. Ẹni bá sọ ma bà tèmi jẹ́ lórí Facebook tó bá gbowó ni na. Òkú òkì òkú òkì náwó mọ́ tó bá lọ máa bá tèmi jẹ́ lórí Facebook tó ló fẹ́ máa powó jọ kó lè máa dí èmi kẹ́ máa dí èmi lọ́wọ́ òkú yín òkú yín ò nílé ìnáwó náà tẹ́ máa dọ̀ ọlọ́run máa bá mi sọ yín dòkú òkú lẹ́lẹ́jà máa tà tẹ́lẹ̀ máa bá platform jẹ mi máa lẹ́mìí dùn àtàlàfíà and the Lord will make other way for me and the Lord will now make you a dead person because you like to destroy people's page. On this your page, you have 16,000 like, 16,000, two hundred and six thousand comments and three thousand share. And do you if you don't want people to share this okay three thousand share some of these people will share it also they will download it later and put it on their platform it's not for you originally you are not the presenter you are not a maker. Ike Like if this page is monetized, you make a lot of money on it. And it's not for you. All those of you that believe you are clever, you came on this social media, you bully, you terrorists, you criminals, you killers. Because when you face people and they're sending you to destroy people's things, because you want to be secretly fighting, you are not going to find it easy as well. Anybody can destroy anybody. I can decide not to even to live in that way and then I start destroying YouTube when I see monetization she fẹ́ come máa ṣe kà from wa she won't also be dis disturbing herself it's not for you now the video is not for you on your platform alone three thousand nine almost four thousand people share it share and do you know people who are going to share share share from the share share share they have got from you and it's not for you why do you disable my account because of this ọdún lọ sópin o ó ti yé mi ò mọ̀ ọwọ́ tó ṣe o please anybody that is you if you own this account please and some of you if I dis I mean if I dislike you or I block you the moment you tag me now I'm at a point wọ́n hate you, wọ́n jealous yín because you have crowd ah ní bínú lọ́dọ̀ yín tí mo tún gbé mo tún sọ̀rọ̀ àmì dọ́mọ ṣẹ́ mo tún gbé sórí ọ̀dọ̀ mi èèyàn méjì péré ló máa láìkẹ́ And see yes, you see flag me and destroy disable my account because of this. May Almighty pay you back for whatever you have done. I mean, what you according to your to to to to to to, to what you have done to me. May Almighty pay you back. Whatever that need to be disabled, that need to be alive. And you will need this seriously. May Almighty disable it for you that sin and some of us i mean i'm uh, those of ẹ̀yin tó kù okay ẹ̀yin tó kù yẹn mo fi yín sílẹ̀ a word is enough for the wise if i should come on social media and start started cursing eh mi ò ṣẹ̀yìn o tí bá ti wá sọ lórí òdòdó àtàbí tó pè mí bá lọ sórí ọ̀dọ̀ yẹn tí mo bá lọ tí mo lọ ń flag Even some of my video that they ask me to for, to pull down, I send message to people, pull it down or oh. tó bá kọ̀ tí o gbé sílẹ̀ tó dún Did I abuse you there? Some will take my video, check it on YouTube everywhere. They will abuse me. They will say a lot of things that I mean abusive word on my distance. It's there on the Google. Did I flag it down? You think you can do all your wickedness because some of you be thinking, she's dumb, you are not clever, clever enough. Yálà ìyá yín ò gbọ́ tó mi but I leave things for God but if you want me to yọ jẹ́kọ̀ nínú Jésù fún ẹ tí bá yọ jẹ́kọ̀ nínú Jésù fún anybody o ò ní lè spell ẹ̀ tó o ò ní dúró wò ẹ̀yin olórí burúkú ẹ̀yin terrorist olùlòṣì tó ń bẹ káàkiri yẹn tó bá ti ṣe election tó election bá ti lọ ẹ kó ṣì dànù sígbó ẹ yé terrorize èèyàn mọ́ lórí Facebook. ní múmẹ́ǹtì tí mo gbé tí mo ti fi aṣíwájú tí mo fi gbé tí mo gbọ́mọ sókè yẹn I see a lot of things kí ló dé gan flagging my show I mean flagging my page doing everything to me today àárọ̀ ẹni mo gbé wọn sókè náà and it's my platform it's my life immediately tí mo gbé wọn sókè yẹn báyìí wọ́n bẹ̀rẹ̀ sí flag page mi ni reporting it they took away my monetization ètò lẹ́yọ kan tó ní monetization nìyẹn o monetization yẹn gan owó tí ó bá pé hundred dollar wọn ò fún ẹ kí ló dé people are mean o people are very wicked on this social media and some politicians are still sending people around ẹ má jẹun wá fún yín o torí because Canada is a reside you know when I say something at times they don't know what I'm saying when I'm speaking my language that's why I'm quiet it's not because I'm afraid of you and, I cannot talk about any politician because some of you sitting down there even in Nigeria you sit on in, in that Nigeria and you abuse people who signals you you bully people please be careful it's my platform I can lift anybody Anywhere you lift any leader like this, they will be angry and see if they are the one feeding me. You cannot have, you don't have anything to offer me. That's why I don't lift you most of the time. Because when I lift you, mi ò ṣoore fún, mi ò fún àwọn ìjọba orílẹ̀-èdè lówó rí. Àwọn èèyàn citizens Nigeria, a ní mọ̀ wọ́n. When you want to give away, they will be much on your platform and you be giving them. You don't know who are you, who you are even giving. Some of them you give them money, they destroy you. Some of them you are good to them, they want to bring you down. Some of them they don't know what are you doing on Facebook. Facebook is not for that. When you when I share it, only two people like this Emeka Ike's wife story. Even Emeka, they see three people or four people still like it. On your platform, you have sixteen thousand, almost seventeen thousand like and love year only share you got almost four thousand and two people like my page and you still demote you still demote yourself not my page. Be careful this is just a warning and this is the the you know I now out of the video the reporter was down looking at which one ni wọ́n gbé torí lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n gbé báyìí kúrò wọ́n dẹ̀ disable monetization. See? This is the person. Anytime you want to do things at time, you'll be afraid of the people you don't even know on social media. You want to leave people like this. You, when you leave this person, if it's a person like they don't even know, maybe you know they start going after you. What is it? platform ọmọ Yíbò ni. Òun lè lé ẹjẹ́ ń gbé sẹ́yìn kí ẹ rí dáadáa. Ẹ jẹ́ kórìíyá yín cent wọ́n fún mi twenty cent olówó tó jẹ́ ní nàìjíríà o ẹ jẹ́ kó rí ìyá yín kó pé ṣe torí orúkọ ẹ̀. ṣe orúkọ ẹ̀ ṣe rẹ̀. ẹ máa mú ayé ẹlòmíì ẹ máa fẹ́ bàjẹ́ ẹ máa lè fẹ́ káyé yín dáa tí n bá ṣépè fún yín kẹ́ ṣòfò tọmọtọmọ sí wọn máa léyàn ṣépè fún ọmọ ọlọ́mọ nígbà tó yẹ pé ọmọ mi bí ẹ mọ̀ pé nígbà tí mo sọ lẹ́nu ọjọ́ mẹ́ta pé mi ò ṣiṣẹ́ ẹ mọ̀ bóyá eléyìí náà mo ti máa determine pé màá rówó san olè máa máa fẹ́ bá tèèyàn jẹ́ tọmọtọmọ tí máa ṣépè fún kákẹ́ parẹ́ tọmọtọmọ wọ́n máa ní ó ṣépè fún ọmọlọ́mọ ní what are you thinking kílẹ̀ ń rò sí mi kílẹ̀ ń rò sọ àwọn ọmọlọ́mọ olórí burúkú yín lásìí ẹ̀yìn lẹ́sẹ̀ṣẹ̀ dé you just came last year even that last year yẹn gan àwọn èèyàn tó help yín pé kò tẹ̀lé máa monetize nàìjíríà gan pàápàá gbogbo ọlẹ́ fẹ́ fi ba ayé wọn jẹ́ ẹ wá sọ fún báyé yín ṣe fẹ́ da báyìí sìn táyé yín bá dáńsì dẹ́ba dédé yọkú tẹ́ dédé sọkú tí kòkó dédé burúkú ṣẹlẹ̀ sí wọ́n máa ní àwọn èèyàn tó máa bá yín kà níwọ̀n nímọ̀ ìkà tẹ́ ti ṣe you are mean and wicked I know somebody is behind this because before I left I I did that those chat yesterday and later left Aṣíwájú this morning president to this morning, there was nothing like that. Because at times I was even for days I've been thinking, posting things. At times I got to delete any. I lift the picture of Ashwaju and all of you, these Igbo people, when you see this picture, you start madding. And some Yoruba also hiding under you. What is your problem? Tell me what you have done to me to help me. That I will be following you. Ọ̀pọ̀lọpọ̀ what do you pa gbogbo ẹni tó bá tún flag page mi because I posted somebody and then you you want to make this platform on Facebook that your papa your mama let me tell you mi ò fẹ́ sọ̀rọ̀ kó má dà pé yòó ń ṣe kinní ẹ̀yin kedere ẹni tó bá tún gba àṣẹ sí pé wọ́n fẹ́ kí Facebook kúrò nàìjíríà bí kán má monetize mo. mọ́ wàhálà yẹn máa wà ó máa ó minimize o if they don't want to monetize for people maybe somebody is getting money from Nigeria and they want to add up come wọ́n bà tiwọn jẹ́ and never to get nǹkan when you get somebody's things you want to sabale you want to sit on it possess it and be on it as if you are the one that created it you mate me respect should be given to your elders some of you you open this platform look at the platform you you you you flag that platform open five and a half years ago the platform you you you disable open five years ago and a half and you that just open last year a year and you bring it down you don't respect anybody you meet people on a position on a seat you want to destroy that person you want to overtake you a thief all of you we are not talking now they be telling all of us hey, they make us there oh and now we are not getting crowd We are busy flagging people's page and you are boasting we can pray power can turn and change hand tó bá wá gbé òfin kalẹ̀ ní fún yín nàìjíríà sí wọ́n máa ní òfin agbára lè pààrọ̀ ara wọn ò tó dìrànbá ní àgbà tó ń ṣì lò tí n bá wà lórí platform tí mo ti wà lórí Facebook yìí láti five years if I should be crying for money to pay rent lásán you are there with me ẹ dẹ̀ sínú ni bàbá dẹ̀ ní kọ́mọ owó you be asking please assist o please help us o àti Igbo àti Hausa àti Hausa ò kí n tọrọ owó púpọ̀ Yorùbá àti Igbo là ń sanwó là ń fún lówó lórí Facebook mi mi ò kí ń rí Hausa Hausa máa ń tọrọ owó ní ká sọ pé kàn ṣe ráìsì kan lọ fún àwọn oníbàárà but lórí Facebook Yorùbá àti Igbo ló ń dominate tọrọ owó tẹ́ bá dẹ̀ ti rí kíní when you watch this thing it started destroying people's life you that you are not the owner of this page i mean the the content originally you now flag you this not that you remove the page you remove the video you flag my page you wanted to bring it down and it's not because of the page but because he has been in my account that my page for five years because I lift you picture this morning. Ah, uh-uh. This is terrible a máa dákẹ́ àníṣọ ẹ nífẹ̀ẹ́ gbogbo tí àwọn kan mi ò mọ àwọn tó bẹ̀ níṣẹ́ torí pé wọ́n ti ọpẹ́ fẹ́ lọ ṣe rálì a dẹ̀ ti ń bẹ́ wọn sígboro tá a bá rí gbogbo ẹ̀ nígbà míì tí ẹ bá jẹ́ kí n ṣe tèmi òun ni àṣírí yóò ṣe ni máa tù bọ́ tí pàtẹ́ ẹ bá jẹ́ kí n ṣe tèmi èmi á máa bẹ́ iṣẹ́ yín nì torí àwọn èèyàn lè máa ń wò ó wọ́n lè máa rí èmi á máa bẹ́ iṣẹ́ yín nì nígbà tẹ́ ẹ jẹ́ ń ṣe tèmi ẹ fọ́ kí n lẹ̀fọ́ láwo ṣé mo flag yín ni àbí mo go after you you don't see me for like six months now see how many people watching They put live even at time I do do did I relent and you are getting millions getting big big people following you did I jealous you did I talk about it and little you still flag it because they send you I like wo alágbára Ọlọ́run ìdààmú àti ìṣòro tó kù ọdún tó parí ìwọ tó flag show mi yẹn ìwọ tó flag show me? kọ́nà bá mi já ìṣòro tó ju ọjọ́ orí ẹ tó ju ilé ẹ tó ju agbára ẹ tó ju gbogbo ẹbí àtàrà ẹ lọ kó fi vẹ́sù kó fi bá mi já ìṣòro sínú ilé ẹ and those of you all of you that they are paying go after her and go and distribute her platform your life you ṣé o ti gbé lónìí o dúró lónìí déédéé go and check yourself lágbára Èdùmàrè o máa fi girin láti ní àti wíṣíà ọ̀run máa disable ẹ̀ ní gbogbo yín tẹ́ ń ṣe fún mi lórí Facebook yìí àdàbí tí n bá ṣe ìkà fún yín àdàbí tí n bá gbé platform yín lọ àdàbí tí n bá ti ẹ̀bẹ̀ yín pé kọ́ bá mi dìse kọ́ bá mi go after anybody rí but I don't do it when I do things that pleases me then you start going after me for me to be just remove me there remove the person kò ní dáa fún ìyá yín gbogbo yín tẹ̀ ṣe bẹ́ẹ̀ fún mi. kò ní dáa fẹ́yìn náà àti ìyá yín gan-an. on this platform gbogbo content oní content ló wà lórí platform ẹ̀. because haven't made it up to being. gbogbo content Akérédolú tó ikọ̀ mẹ́rin gọ́vùnà Akérédolú tó ikọ̀ ọ̀fíìsẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ti máa gbé some of them they will hold you story gbogbo story every content on this platform is from somebody and they just believe that they own right they have right to just they are the one that have right to have anything that is going on on the platform on the Facebook The money, everything, the, the, the crowd. And they know that the robot woman wọ́n máa ń the robot doesn't have time to check maybe the thing they are reporting is right or wrong. What am I going to, even if I have money on that uh, something, it's not monetized and two people like something and you still go to because of that and fly the whole monetization on the platform do you think it's easy to get monetization on the platform that platform i opened my i did my monetization 2000 and 2020 that's going to be four years now because there was a court case that time the facebook opened it i mean they hold my that's they didn't give me that monetization since that time they just opened it for me and i've not getting money on it honestly honestly speaking and you just came somewhere and come and flag it the other day also somebody won flag ti Auto Success Online kí ló dé tẹ fi ń ṣèkà. no problem I tell you no problem but there's problem There's fire in the mountain for all of you your days by God's grace all of you that believe them and ṣe kàkàkàkàkà. That's why on YouTube, I was on the YouTube, on the Facebook, me, Instagram, TikTok, I used to be concerned there. Because you want to rubbish people, you want to offense everybody, simply because your choice is not the one that is not my choice. Your choice is not my choice. You, are, you want to be manipulating, you want to be commanding me. Kò dẹ̀ ní dá fún yín. Anyway, ṣá, gbogbo ẹni tó bá ti tó flag page mi. Láṣẹ ìdìmọ̀ ìṣòro tó kù kọ́dún tó parí, gbogbo ìṣòro yẹn ọlọ́run bá mi fi tọ́ọ̀nù ńláńlá vẹ́sù ló máa máa fi jà fún ìran yín àti ilé yín àti ẹ̀yin fúnra yín agbára kristi àti ẹni tó máa rí mi pé i just want to do things that i like i want to post anybody i wanted you there some people you want me to be àwọn tó kéré sí mi tí wọn ò ní respect fún mi ilé máa fẹ́ kí n máa kọ fẹ́ òǹbù sábẹ́ wọn and i know when i put people i wanted then you be attacking me you be willing me òfò lẹ́ẹ̀ṣẹ̀ lomi ọ̀fẹ́ máa ń ṣe ẹ ti gbọ́ kò sẹ́ni tó bá ṣe fún mi tí ò ní tẹ ọlọ́run máa tẹ ni ó dẹ̀ máa kàn lágbára ẹ̀dùnmọ̀ rẹ̀ you disable my account the Lord will do so to you he will disable your finance disable your home disable your children disable everything you do bó ṣe máa jẹ́ nìyẹn. a lot of people are making money from the Facebook they building house they building buying a lot of cars I could not even get money on this Facebook to get to even pay common rent. I'll be shouting, I'll be crying. You want me to be crying simply because I didn't vote for Yibo or Fulema. Then, also, bye for now.